عباد الله اتقوا الله سبحانه وتعالى اتقوا الله كما ينبغي أن يتقى اتقوا الله ولا تجلسوا ولا تجعلوا أنفسكم في الخسران من عدم تقوى الله اتقوا الله يا عباد الله واجعلوا تقوى الله أساس أعمالكم واتقوا الله في أنفسكم واتقوا الله في أعمالكم واتقوا الله في معاملاتكم واتقوا الله في عباداتكم قال الله عز وجل إنما يتقبل الله من المتقين انظروا يا عباد الله وتأملوا كيف لو كان هذه الجهودات والعبادات وإحياء الليالي وإقامة في النهار والصدقة في السر وفي العلانية قيل أنه لم يتقبل إلا بتقوى الله وإذا كان تقوى الله عز وجل بهذه منزلة يجب على العاقل أن يستحضرها في كل عبادة أن يستحضره في كل عبادة يعبد ربه بها تقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله فلاح في الدنيا والآخرة علق الله مع تقواه الفلاح والنجاة من كيد الكائدين وظلم الظالمين وغش المنافقين قال الله عز وجل وإن تتقوا وتصبروا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط قال سبحانه وتعالى واصفا تقواه بالنجاة والفلاح اعلم يا عباد الله أن من حكمة الله سبحانه وتعالى ومن رحمته أن يجعل مقدمات كل موسم عظيم مقدمة عظيمة تدل على هذا الموسم فقد جعل الله لموسم رمضان موسما عظيما شهر شعبان إن الله عز وجل فرض صيام شهر شعبان في هذا الشهر المبارك وقد جعل تحول القبلة في هذا الشهر المبارك وقال عائشة قالت عائشة رضي الله عنها وكان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول أنه لا يفطر ويفطر حتى نقول أنه لا يصوم وما استكمل صيام شهر إلا شهر رمضان وما رأيته في شهر أكثر صياما من أكثر صياما منه من شهر شعبان اعلموا أن النبي عليه الصلاة والسلام يشير بفعله وعمله أنه يستعد لهذا الموسم العظيم الذي من خسر فيه فهو الخسران ومن خسر فيه فهو الخسران ولا يتخرج من مدرسة رمضان أحد لمن كان آكلا وعمل صالحا إلا ما الغفران أعلم ولكل من يستعد لمثل هذا مثل هذا الموسم العظيم أن يدرب نفسه قبل ذلك وكما تعلمون في امتحانات الدنيوية يتقدم عليه ما يسمى ماك ليعلم إنسان موقفه أمن الناجحين أو من الراسبين فشهر رمضان فشهر شعبان مثل ذلك عباد الله احفظوا على أنفسكم في أهل الشعب نتيجته كنتيجة رمضان الاستعداد في هذا الشهر لاستعداد شهر رمضان وكان يسمى عند السلف شهر القراء لكثرة قراءة القرآن في هذا الشهر فقال النبي صلى الله عليه وسلم فيما أخرج الإمام أحمد هذا هو الشهر يغفل, يغفل عنه كثير من الناس وقد قال أهل العلم رحمة الله عليهم أنا من علامة عظم هذا الشهر أن النبي صلى الله عليه وسلم اتخذه لكثرة الصيام بعد رمضان وفيه كما جاء في مسند يرفع العمل السنوي إلى الله سبحانه وتعالى هذا قال سيدة الله أترى عليكم كيات شاء الله محمد صلى الله عليه وسلم أمر لي النبي أمر صحابة مبين تنترجكم النبي أمر جاوانه جماعة مسلمين لكم يأتلوا بني اتقوا الله يا bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ọba wọ́n máa sọ fún lórí mẹ́mbà yìí lórí mẹ́mbà yìí nípa kábẹ̀rù ọlọ́run títí tí ó fi tí a bẹ̀rù rẹ̀ lágírí afẹ́ àbákọ́ ìjọ kan bọ̀ mọ̀ jọ́nà gan èèyàn ò lè mọ́ bẹ̀rù rẹ̀ jọ́nà kò sí lẹ́yìn fẹ́ àwọn tó ní rí tún ti lẹ́ṣẹ̀ àwọn ànábì rẹ̀ kódà ẹ̀rú wọn ọlọ́run bá sọ kí wọ́n máa sọjú kún wọn bí wọn pé sáwà ń rògbò lónìí báyìí ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé ọlọ́run ní a sọ fún wọn pé ǹjẹ́ nìkan tó wà tó tóbi mọ́lé ní gbogbo ẹni tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba fún tó torí obìnrin fílẹ̀ tó torí àwọn ọlọ́lá kan fílẹ̀ tó owó ayé kan fílẹ̀ tó nǹkan tó fẹ́ kan kan lọ́ni tí gbogbo ẹ̀ wá padà jẹ́ nǹkan kan mọ́ lónìí kò jẹ́ nǹkan kan lára túmọ̀ aya sọ̀rọ̀ zalzala onípọ́lọ́ wọn bá sọ wípé ìdá zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu asqalaha wa qala al insanu ma laha Allahu akbar ọlọ́run ní tó bá díjọ́ gbẹ́nà kìíyàmà á ní kí ilẹ̀ ó tu gbogbo tí bẹnu rẹ̀ jáde àwọn olùmẹ̀ẹ̀sìn kàmọ́kọ́lọ̀ ṣọ̀kání wọ́n ni yóò wá máa tu gbogbo ìyàn gangan ni mọ̀rọ́dù àmọ́ torí àṣẹ ọlọ́run ọba ló gbọ́ pé túwó tí mẹ́nu rẹ̀ jáde yóò tu àti wúrà àti fàdákà àti gbogbo táwọn èèyàn ń gbé láyé lẹ́ni tí wọ́n ní à ah, afẹ́ gbà lórí mọ́ tiwa torí pé ọ̀rọ̀ wà ń bẹ̀ gbogbo ẹ̀ ni ó tu jáde tó bá tu jáde tán àkọ́kọ́ ìmọ̀ ni pé àti ẹ̀ní sáré pé ah diamond rè góòlù rè àti ẹ̀ní wulẹ̀ sáré wàhálà ti dé ná ẹlẹ́ẹ̀kejì oníkálukú àmọ́ ti ṣe kàn torí ẹ̀ pààyàn rèé ọ̀kọ́ọ́lẹ̀ ìsànù màlá àti kò ní wúlò ma tó bá yá in tó lásìkò tí ó wúlò ma òun làwọn kan wọ̀nyẹn ọlọ́run bá sọ nù suratu al-Ghafir nígbà tó lọ́n sọ ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ní èmi ní kẹ́ ẹ máa sìn èmi ní kẹ́ an ibadati àwọn tí wọ́n fẹ́ máa pè nǹkan mí yàtọ̀ sí mi ọlọ́run fẹ̀yẹ̀kùlúnà jahannama dàkìrí nígbà wọ́n bá wọ iná jahannama ní yẹpẹrẹ wọ́n fi wọ́ ọlọ́ni ìtẹ́ẹ̀fì mọ̀ pé mi ní ẹkẹ́ẹ̀sìn kò sí ẹkẹ́ẹ̀sìn kan ní àwọn orí tẹ́ẹ̀dúpẹ́ rẹ̀ ibò lẹ́gbẹ̀ẹ́ Allahu lẹ́bí ìjá alẹ́lákọmọ lẹ́yìnlá lẹ́tọ́sùkùnù fìhì ẹgbẹ́ mi mo tí lóòrùn fún lọ́sàn

èyí tẹ̀ ti gbà pé kò sí á ní yọ níbẹ̀ lọ́kàn ọ̀gọ̀rọ̀ ọlọ́run ti rán wa létí ọlọ́run zalikumullahu rabbukum ah ọlọ́run tún wá lu ọ̀rọ̀ yìí nínú àdó àwọn oníbàláwọ̀ wá ní zalikumullahu bí ẹni èmi kìí ṣe natural resources wọn ń lò inú natural resources náà ti yọ tó ń lò ó sì ń tó rí kan mú nìkan kọ́ọ̀lì kòkó lè ṣe yẹn lómi ò tó sọ bí àfọlọ́hùn kọ́ọ̀lì kòkó lè ṣe yìn ọlọ́nilá ìlàhà ìlàhùwà kò sẹ́yìn tíjọ sí wà tọ́ sí àfẹ́mi náà tó wá ti jẹ́mi náà mo dá gbogbo nǹkan ọlọ́ni fàánà tó fàkó kí ló dé tẹ́ wá ń sẹ́rù tẹ̀sìrìfóònà mi ní ìbàdàn sí kí lẹ́tẹ̀ẹ́ tó ń bẹ̀rù ẹlòmí àtọ̀sọ́lọ́ kí lẹ́tẹ̀ẹ́ láyà nígbàtẹ̀ẹ́ ti ń sẹ́lọ́ọ̀ ẹ́n eh, nígbà wọ́n fẹ́ dẹ́rùbà náà bí Ibrahim alayhi salatu wassalam ẹ̀rù ńlá wọ́n fẹ́ dẹ́rùbà ẹ̀rù tó lágbára ẹ̀rù tó lágbára pé à ah, ó tí ẹ̀ bẹ̀rù kó ń bú àwọn ayyu al ahaqqu bil-amn tàbí ọkọ̀ tó náà yóò balẹ̀ náà ní àtúnyí òsà tí yóò lè já ẹni tẹ́mi ń sin lè já sánmọ̀ bọ́ òsà tí

كذلك يؤفق الذين كانوا بآيات الله يجحدون irọ́ táwọn kan máa ń pa gbogbo oríṣiríṣi wọn ní tẹ́ fi dẹ́rù bara yín àwọn àdílé kan wà ọlọ́run ló bá wa kásẹ̀ rẹ̀ lẹ́ bóbìnrin bá bímọ kò ní jẹyọ fún ọjọ́ méje wọn ò sí mú báwọn kò ní wọṣọ fọjọ́ méje wọn ò sí mú báwọn kò ní sun orí bẹ́ẹ̀dì fọjọ́ méje subhanallah orí ẹ̀kan ní wọn sùn fọjọ́ méje wọn tún wá máa kíra wọn ń gbà tí ìtìlẹ̀ wọn bá tó gùn òun ni àwọn ọmọ alẹ́ nílé sùn lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan ẹ̀gún ọmọ alẹ́ nílé sùn lẹ́ẹ̀kan ọmọ níyọ̀ léjà tẹ́ ọmọ alẹ́kù léjọ̀ fún ọmọ alẹ́kìníkan léjẹ láfunfun hmm, ọmọ ọ̀lásọ lérìn yóò subhanallah síláka ìwọ̀n ọlọ́run gba gbogbo ilé ipò ṣùgbọ́n tí kò sí àwọn tí ìtẹ́wọ̀n náà àwọn àmọ́ sọ fún pé ọmọ ọmọ bímọ kú ni bẹ́ẹ̀ bá dánwò rẹ̀ wò má dánwò náà ní sá wọ́n fi parọ́ fún káwọn <laughs> níwà ọkọ̀ dánwò man amana billah ẹ̀lú onígbàgbọ́ tọ́lọ́ òun wà sọ́rọ̀ tánàbí Ibrahim sọ pé ayé ìfàríkọ́ ìní àhákùnrin àmì àmì láyé kò lè bọ́mẹ̀ níbi ilé wa àwọn kan tó bá débi pé àkódà ògùn ìpa wọn nílé àwọn irin onírin ògùn o irin ti yẹn bí thousands of years kí ẹn tó dóògùn tẹ́yìn náà gbà pé kò ní ìtàn tó dáa kò fi kú kò ní ìtàn kódà wọn tún mọ sọ̀tàn náà pé ìtàn tí ò dá ọmọ àta bí ọmọ àta ni wọ́n máa ń fi ń ròyìn rẹ̀ ìtàn rí ò dá tó fi kú pàtó sọ́nsẹ̀ Inna lillahi wa inna ilayhi ẹ ìsìláàmù nìkan ló lè fún ìrìn confidence pé à ìbọ́lọ̀ lè ní sí bìkẹ̀lìmẹ́tín ìmàníyẹ́tín kọ́lá Ibrahim wà ayé ìfàrẹ̀kọ́ ìrìn àṣàkòbìl àmì bí i ẹ̀rẹ́ kẹ́rù báyàn ẹ̀yìn Allahu ní wàtàlá ẹni in tó fi wọ́n sí ní pé ẹ̀rù ní báyìí mọ́ láíláí wọ́sàlá ẹ̀yìn sí lọ́kàn yóò wọ́n balẹ̀ subhanallah ọlọ́run tó sọ ní suratul Kafir yìí bákan náà ọlọ́run ni Allahu alladhi ja'ala lakumul arda qarara gbogbo pé mo kọ́lé bá ń gbébọ́ òun ti pé àwọn ah, yóò gúnlẹ̀ mọ́ wa lọ́wọ́ yóò ọlọ́run ní ibi mo ti lẹ̀ bẹ́ẹ̀ ó strong níbi pé tó ń kiri bọ́ kò sì wó ọkàn tó balẹ̀ gan ẹ̀tún wọn gbá wọn kan lálálálálá lórí ẹ̀sìn ọ̀rọ̀ ó mọ̀ lé ọkàn yín balẹ̀ kò sádédé rí bẹ́ẹ̀ o èyí tẹ́yìn ń kan tẹ́ gbé lórí ilẹ̀ tọ́lọ́n tẹ́ wá gbélé lórí kẹ́ tó lè gbé nǹkan lórí ẹni kó ní bíìm ní pílà ní ẹ̀yìn náà mọ̀ pé kò kàn lè sádédé wà ń

Ah, wọ́n á tún mọ́ gbẹ́ lọ́nú lọ́lọ́lọ́lọ́ wọ́n tún ní ah, strategically àwọn fi ń defend ogun ẹ̀rù òsìbá wọn kí à ah, yóò máa dín la ilaha illallah ọlọ́run ní wọ́sàmá àbìnà à èmi náà mo sì sánmà bẹ̀rẹ̀ sí rí wọn wọ́sọ́ wárọkùn fa ahsana suwárọkùn èmi mo dá yín tí ò ní ìdí páàrin ní mo dá yín tí ò ní ìdí rì níwà pé á bí bá ti jáde àwọn iṣẹ́ ìtọ́lọ́n kọ́kọ́ dá à wọ́n nírú kódà etí kan làwọn kọ́kọ́ nígbò yá ló tí wà discover pé ẹkú pé méjì mọ́tò tí wọ́n kọ́kọ́ ṣe kò ní ọ̀nù ní ẹ̀rọ náà mọ́tò tí wọ́n kọ́kọ́ ṣe kò ní ọ̀nù àwọn ò pé yóò padà ní ìdí pé ah, ẹkú lọ́nà wọ́n sì tán kan tó dùgbà ah, kátà sí ọlọ́run ní ìdí pé a àti mú omi nínú ìyàwó ó ti gbogbo tẹ́sìn wá ti go through test fún tilman kátó jáde nínú ìyàwó inna Allah ala kulli shay'in qadir nígbà lọ́n parí ayà yìí ọlọ́run ni warzaqakum ìfún adáyín lásán tẹ́ bá nìkan ṣe ẹ̀rì tẹ́jẹ̀ ìrìnlá mo tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ohun tẹ́lẹ̀ gbẹ́ tẹ́lẹ̀ tẹ́ bá nǹkan bẹ̀ tẹ́ẹ̀bù oúnjẹ yín bẹ̀ tẹ́lẹ̀ wò káàkiri bá bẹ́mi

àwọn plan fún ìsọlọ́n huwa alhayi ọlọ́n ti rọ̀dọ̀ ní ìrù huwa sáájú alhayi tí ó gba alẹ́ wà láàmú bẹ́ẹ̀ àwọn kí wọ́n tó rẹ̀ la ilaha illa hu kò sẹ́ń tíjọ sí yẹn kó tọ́ sí sẹ́ àfi mí fad'uhu mukhlisin bẹ́ẹ̀ bá sin lọ́wọ́ mọ́ gbé tẹlòmíì sí mọ́ gbẹ́lòmíì mọ́ jẹ́rú ẹlòmíì ó tún bá ọ yàtọ̀ sọ́lọ́ àwọn ọkàn rẹ̀ ti ọkàn mi ò balẹ̀ náà ni dandan ni kó balẹ̀ ọlọ́run sẹ́sọ̀ subhanahu wa ta'ala ọlọ́run ní eh, man 'amila salihan min zakarin aw unsa wa huwa mu'min ẹ̀rẹ́ tó bá ṣe dáadáa lọ́kùnrin àbí lóbìnrin tó sì nígbàgbọ́ sọ́là nuhyiyannahu hayatan tayyiba ìgbésí ayé rẹ̀ ó dáa kí n ti kó lè máa lò ayé tó ń gbé ayé tí ó wù ẹlòmíì ni ìgbàgbọ́ lọ́lọ́run kan promise mi o ìgbàgbọ́ àti iṣẹ́ tó dáa ẹ̀wọ́n títí wàá lọ́wọ́ ni pé ìgbàgbọ́ ń bẹ lọ́dọ̀ ẹlòmíì kò síṣẹ́ tó dáa iṣẹ́ wọ̀ rẹ̀ dáa ó ní gbàgbọ́ àmọ́ sí ọwọ́ rẹ̀ tọ́ka sí tó gbàgbọ́ Allahu Akbar àbí iṣẹ́ ọwọ́ ẹlòmíì dáa kò sí gbàgbọ́ yàrá ni wọ́n lẹ̀ aláǹtakùn ni mo rí lónìí gbá kú òun papọ̀ sí ìwọ̀n bá tiẹ̀ lọ dáálíkùn mọ̀lá ọ̀rọ̀ bùkún ẹni tó yẹ kọ́ ọ̀sẹ̀nu ọlọ́ni fàdúróhù mùsùlùmí láwùdí ó nìkan ló yẹ kó ní ìjọsìn yìí àmọ́ in tó fi parí rẹ̀ ní alhamdulillahi rabbil alamin ọ̀dà gbogbo bí bá ọlọ́mọ da iṣẹ́ wa lù aláyà mọ́jẹ nǹkan mi ò tún tóbi lọ́kàn wa jọ ọlọ́run ọba lọ ọlọ́run tí tóbi rẹ nìkan jẹjọ́ mọ́ wa lọ́kàn wa ọlọ́run ọlájọ́ kan ṣoṣo rẹ ọlọ́run tó wa ọlájọ́ kan ṣoṣo rẹ. العالمين والصلاة والسلام على جوهرة الشرف الذي نشأ يتيما وصار أبا ايتام خير بين الغنى والفقر ما فقره اختار الفقر للفقراء واختاره ربه سبحانه وتعالى وجعله أجنى من الأغنياء ثم رفع مقامه حتى ما ذكر ربه إلا ذكر معه صلى الله عليه وعلى آله وسلم أرجو فون الله أبا أتروا عليكم كيف فون محمد ókọ tó yẹ náà nìyẹn òjíṣẹ́ ńlá muhammadu ajíṣẹ́ fún gbogbo ayé ẹni tí wọ́n gbéṣẹ́ fún pé ó jíṣẹ́ fún gbogbo ayé tó ní inú ọkọ̀ tó ṣí ìtù aláàánà sí ẹ̀rú sì bà mí yá tí wọ́n ní pa mí báyìí iṣẹ́ yẹn lágbára ọlọ́run

àwọn àfáà ní gọ́lọ̀un lè sọ kalẹ̀ tí ó kàn mú bí omi ọ̀nà ọ̀kú ní mọ́ pàtàkì rẹ̀ ni aláhàpá torí ẹ̀ ọlọ́run dúró tánàbí rẹ̀ pé 40 àwọn èèyàn sì sí hàn ó sì dúró tó pé 40 kọ́lọ̀run tó wá sọ lágbìṣẹ́ kamọ́lánà bídá gbábọ́dùlọ ẹ̀dún dédé ó dé ipò téèyàn mọ́ dé sì ti ṣeré mọ́ tí rẹ̀ rẹ̀ ti mọ́ dínkù kọ́lọ̀run tó rán lánàbí sallallahu alaihi wasallam ọlọ́run sọ nípa Musa alayhi salatu ọlọ́run ni falamma balagha ashuddahu wastawa ẹ ó ní tí musa ti ṣe ṣe ṣe ṣe gbogbo tó fi kọjá yẹn sílẹ̀ ó ètò jànà bí ọ̀nà falamma balagha ashuddahu wastawa nígbà tó tó ránṣẹ́ tó sì ti lẹ́sìrẹ́n àtẹ̀yìnáwó hukman wa ilma ọlọ́ngbà náà látó wá gbé jànà bí lè lọ kó mọ́ sí rí lọ la ilaha illallah sallallahu alayhi wa alihi wa sallam ẹn tí ó wá dérù pé láyé tó jíṣẹ́ fẹ́mi àti ọlọ́run ló mọ èèyàn tí wọ́n kí jímọ̀ gbogbo tó ti ń kí jímọ̀ lọ́wọ́ lẹ́yìn ẹlòmí ò jíṣẹ́ ìjà náà bí lọ sọ̀rọ̀ láì sá àbátàn kankan kalẹ̀ pé ẹn wọ́n ti wá jíṣẹ́ fún wa pé ó dàbí pé mẹ́sẹ̀jì kan papọ̀ ni ẹnìkan náà wá ní England kan wá ní UK ọ̀rọ̀ yẹn wá papọ̀ rárá o bú ìta Muhammadun sallallahu alaihi wasallam bainal ummiyin láàrin àwọn tí ó lè kà mẹ́sẹ̀jì yìí zẹ́kù

ọlọ́run ti wá rí pé min hikmatihi wa rahmatihi ọ àìgbọ́dọ̀ ní sí ramadan fàjámáà ọlọ́run aṣọ ramadan àti bónọ́sì fún wa gbó látún ti rí wípé iṣẹ́ ọjọ́ kan iṣẹ́ kan báyìí iṣẹ́ tí ọjà tí èèyàn ń tà tẹ́lẹ̀ hmm, tí wọ́n rà ní ten naira twenty naira thirty naira kó wá dàsìkò kankan ní ot ah, scars or in the same product wọ́n ta ní ìsìnkú ti gba ten million yá mo níbi thirty five wọ́n ni à ah, wọ́n tún ní púpọ̀ sátúwá ibi ọdá fẹ́ yọ kọ̀ọ̀kan fún 10 billion pé ah, ẹ mú mi sí ẹni bí ọmọdé wọn ti rí nù aláhàpọ̀ torí ẹ̀lá náà sọ pé sallallahu alaihi wasallam ala ma'na qawlihi ma tafarraja ahadu min ramadan illa maghfurullah ẹni kọ́kọ́ ò ní parí ní kí ramadan àfikún lọ forí من حديث جاء فيه جبريل فأمن أمن النبي صلى الله عليه وسلم قال آمين آمين آمين من آمين يعني في man sọ́mọ̀ ramadan adọ́kàwó ramadan ẹnkẹ́ ramadan balaye wọn sì forí jìn á kò sì rá forí jìn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ti ṣòfò ọlọ́mọjà ṣòfò jama nínú àánú ọlọ́run ò ní pé tí nǹkan ńláńlá báyìí bá ti wá ń bọ̀ ọlọ́run a máa gbé àwọn kan ńlá kà síwájú àwọn kan ńlá yẹn kàtẹ̀mìrì wọ́tẹ̀dìrì yóò jẹ́ nǹkan tá a fi pẹ̀tí àkàlẹ̀ kó tó di nǹkan láwọn ìtàfi pẹ̀tí àyí wọ́n wà torí tí ń bọ̀ wájú rẹ̀ wọ́n wà bú ọlá fún náà ọlá tí ẹ̀dọ́ wà máa pọ̀ ẹ pé bẹ́ẹ̀ ni ó ti yẹ kó rí náà min mujawiro awil mujawaro min husnil mujawaro kí nǹkan ó fi ẹ̀gbẹ́ ti nǹkan wọ́n tó ra wọn díẹ̀ náà ni èèyàn ò lè ní pẹ́sidẹ́ntì lòun bá gbé kámọ́mọ́ kankan síta ah, the next view di ní òun ni a sọ̀rọ̀ kan kódà fẹ́ǹsì ló la èmi àtà sọ̀rọ̀ òun náà jẹ́ nǹkan kan ah, bí àwọn èèyàn bá jẹ́ aṣọ rọ̀kùn wọ́n mọ̀ jẹ́ aṣọ stone nǹkan kan ń bẹ lọ́dọ̀ tí ẹ náà tí sẹ́ǹsì fi làwọ́ àtàṣọ rọ̀k láàrin àánú ọlọ́run ní kọ́lọ́run fáwọn àkàtì ànábì sallallahu alaihi wasallam àwọn tó wáyé sáájú wa máa mọ̀ ló 300 700 800 wọ́n ti sẹ́ sisẹ́ wọ̀kọ̀ di jáàzì ìbáde ìsẹ̀ríyà ànábì kan ànábì Musa ní ìsẹ̀ríyà ti wọ́n sọ wọ́n ló kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan jọ kan ọmọ rẹ̀ kú ní 314 àwọn 340 lọmọ rẹ̀ kú ìyá ìwájú ní bá ń sókó pé ọmọdé ah, ọmọ ìsì kú kéèké ànánàbí ah, Musa wá kọjá pé sí ara náà lọ bàjẹ́ tó báyìí yóò mẹ́rin ìdàgbà pọ̀ ìwọ̀n bí ah, ní ọmọ 340 ní ara wọn ni Musa ní òkèrè lóòtọ́ àmọ́ ò ìnáwó sayá ti kọ òmùn àwọn èèyàn kámọ̀ ń bọ̀ alìkẹ̀dírù mílùú sàbọ̀ ẹ̀rẹ̀ ó ní àwọn èèyàn kan bọ̀ béèyàn bá ti pé 70 lọ́dọ̀ tí wọn ayé rẹ̀ ti fẹ́ tánù bó bá kú ó ti dàgbà tánù ó ní àà ah, law ishtu fi zaman tí ń bá ilé wà láyé ma kharajtu min al-masjid wọn ò ní rí kankan sí sọ́lọ́ tọ́rọ ọlọ́run ìrìn jáde mọ́sáàsì fún 70 years kò mọ̀ páwọ́ wà kò mọ̀ pé tí wọ́n ní káwọ́ máa ṣe gan ni pé kákàkì ọ́tà ti márùn dáàtù máa nítan ti gbé ẹnu dúró bèèrè àwọn bọ̀ inna lillahi wa inna ilaihi raji'un Allahu akbar kabira Allahu akbar kabira ìwúlé ilé ìjọba àwárí bẹ́ẹ̀ a rí pé báwọn èèyàn jẹ́ ń gbélé ayé rẹ̀ kọ́dọ̀ ọlọ́run tún sọ̀rọ̀ nípa ànábì Nuh alayhi salatu wasalam kó lè bá ayé kó má sí ìrújú ọlọ́run ni <laughs> ama Nuh sì 950 láyé 950 kọ́ 950 ní fi ń sọ ti gbà ẹ̀ kọ́dọ̀ odò àwọn àfáà òkè kan wà tí ti máa dúró tí máa sọ pé inú ìdá òtù kọ́ ní ilé ìyànwọ́ náà àárọ̀ wọ̀n lámì ẹ̀sìn lùkùn dùáì ìlàfẹ́rọ̀ gbogbo ìgbà tí máa pè wọ́n wọ́n sáàtì fún làmá dà òtù hùn tí ni ó kó o lè forí jì wọ́n jáàlú àsọ̀ bí àwọn fi àdáni wọ́n máa diwọ́ méjì nínú wa débẹ̀rù kan wọ́n á ní sáà tí ọlọ́run ní kẹ́ mọ́ọ̀sì wọ̀tíṣáṣáwó ní àbàwọ̀ wọn àtún ní ẹ̀dá sọ́bójú wà sọ́rú wọ̀tíṣáṣbàrú ìkìbàrọ̀ bàbá wa kọjá wà lórí òkè wọn a máa wò pé ah, ah onígbé lójúnú wà onígbé tí wọ́n pè bá táànà sí ọ̀sán ajínikẹ́rọ yóò sì lókọ bàbá ajínikẹ́rọ bẹ́ẹ̀ wọ́n ni tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ náà ọlọ́run bá ní 950 ló wá fi pè wọ́n bá wọn níjọ́ kan nínú wá bí pé ah, ọlọ́run mọ́ àwọn ilé olórí ibu wọn wò nígbà ìdọ́rọ̀ àṣẹ yìí ẹ̀rù rẹ̀ ó tún bá lálẹ́kì yá wọn àbẹ́lọ́n kó fóyí jẹ́nìkan kan wà oṣù tí wá sáájú Ramadan oní ṣáhùrù ṣàbán oṣù táwà ń bẹ̀ ṣáhùrù alkùrọ̀ oṣù àwọn oníkùránì wọ́n láwọn sálàrù àwọn ní iye kùránì tí wọ́n máa ń parí ní oṣù kí ní wọ́n fi sí wọ́n múra ramadan lẹ́nu yà bí àwọn náà mọ̀ kó yẹ kó yíwa kàmá kọ́lọ̀lọ́ àzọ̀jẹ́lẹ̀ wọ́n fi àǹfúsíkó afẹ́lá tó fi rú àwọn náà mọ̀ kó tí nǹkan bá ti tóbi àgbèrèdì fún bí nǹkan bá tóbi yóò gbáradì bí gbáradì rẹ̀ ní wọ́n wá ṣe mọ́ọ̀k ká tó ṣe exam ńlá pẹ́sàn bá ti tóbi oúnjẹ ṣe mọ́ọ̀kì ẹ̀rí kì í sáábà yàtọ̀ kì í sáábà yàtọ̀ wọ́n á ló sùn oṣù kì í yàtọ̀ láwàá yìí oṣù wúra rẹ̀ nù rọ̀mọ̀dán kó mọ gbọ́dọ̀ bọ̀ ẹ bó bá ti wá lè rí nǹkan ṣe ní oṣù yìí ni kò fi wò pé ṣé rọ̀mọ̀dán lè bọ́ sí bẹ́ẹ̀ ẹlòmí ti wá sùn ó sùn o kì o ṣùgbọ́n wọ́n ń fáwọn èèyàn ní twenty billion hundred billion wọ́n wá fún wọn tó mọ̀ pé èèyàn orí èèyàn ń bọ̀ wálé gan ní à ah, wọ́n fẹ́ mi náà ní nǹkan ìyàwó rẹ̀ oníjẹ́ wọlé o àwọn èèyàn wọlé mọ́lẹ̀ nígbà wọ́n débi tẹ́ lọ ẹjọ́ lọ náà ni àwọn èèyàn lalé mọ́lẹ̀ ìwọ wá ń la gàárì mọ́lẹ̀ ẹ́ wọ́n la ráìsì mọ́lẹ̀ kò sí kankan lórí ẹ̀ wọ́n á ní ṣé wò lọ ni oní ara ah, jádúgbẹ́gbọ́lọ̀ ọ̀rọ̀ jádúgbẹ́gbọ́lọ̀ ó láǹfààní òun ni àǹfààní ọlọ́run fẹ́ kó fò wá ọlọ́run fi wá bí anábì sallallahu alaihi wasallam ó wá practice rẹ̀ ó sì pè wá sí Aisha radiyallahu anha qalat ما كان كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول انه لا يفطر النبي من باوي تعبير يا ونسن ويفطر حتى نقول انه لا يصوم النبي sì man tun kò ní gbààwẹ̀ ngba ni yó ti gun kò mọ̀ tún ìrí kó gba oṣù kan pé ilà Ramadan afóṣù Ramadan wà máa rọ̀ ẹ̀tù akṣàrọ̀ síyámin fi ṣáharin kò wá gba oṣù kan kó wá pọ̀ tó lẹ́yìn Ramadan tó dàbí oṣù táwà bí ṣàbán àwọn afáàní gbáradì sallallahu alaihi wa sallam àdísàbò rẹ̀ àkàrin tí nǹkan bẹ̀ẹ̀bẹ̀ ẹwọ sẹ́yìn pé ìsàbá bá ti láti méjì fàlátàsún kọ káàmà yà súnmù ṣàbán kúlà gbogbo ṣàbán ní wọ́n gbà pò láti wá sí àfikágbáradì ọlọ́mọdé àfọwọ́bólẹ̀ Ramadan ọlọ́mọdé ó fòwárù láti mọ́ fún èèyàn rú bí ẹ̀bá wà sí ṣẹ́ irú oṣù ilẹ̀ kí ẹ̀hùn ti bẹ̀rẹ̀ mọ́ fà wẹ̀ ni wípé ramadan ó jọrọ yẹn wọ́n wá sọ kalẹ̀ lóṣù ṣàbán àwọn nǹkan ńláńláńlá pọ̀ àwọn àfáà ti kọ tíra lórí fọ̀dọ́ ìlú ṣàhàrì ṣàbán kí ni ọlá ti bẹ fún ṣàbán èyí tó tóbi jù lẹ́kùn kò sí kí tí wọ́n lè kà fún wa tó lè dàbí hostel mojawaro pé àlófẹ́ ẹ̀wù ọlọ́run ẹ̀wù ẹ̀dẹ́ pé apápá yìí ọmọdé kan submit wọn ni ẹmọ́ submit ẹjọ́ di sàbán ànábì wa ní sallallahu alaihi wasallam kó wọ́n submit iṣẹ́ oṣù bá wà lẹ́yìn ẹbọ̀t ẹlòmí kò lóṣù kan tí ọmọdé ń ṣe tán kódà kò lọ́sẹ̀ kan àwọn ẹni rẹ ní mọ́ sọ́dìgbà ká tó wá ká lọ́dún yìí wọ́n ní o tó ń free nínú oṣù yìí kò fi gata torí pé kọ́ọ̀lá rí salatu wassalam yúfà ul a'mal fi ṣàbán wọ́n máa ń gbé ní ṣàbán ni o وأحب أن يرفع عملي وأنا صائم وفيكم بشيء من باتين باوي لو خصو دادا لسوكي كافي مرالي دي رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المستضعفين من اهل التوحيد والإخلاص اللهم انصرنا على نصر دينك اللهم انصرنا على نصر دينك واجعلنا دعاة مهتدين إلى دينك يا أرحم الراحمين اللهم انصر إخواننا في غزة اللهم قم ولا تكن عليهم اللهم دمر كيد اليهود وخلف بين كلامهم واجعل كيدهم عليهم يا أرحم الراحمين قوموا إلى صلاتكم